sọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó yà wá lẹ́nu tó sì bà wá lọ́kàn jẹ́ wípé eh, ẹlòmíín tó ń fi pé òun wá síbi ìgbéyàwó yẹn fi ẹ̀ǹpáwà ara rẹ̀ ìgbà tí ń gbé àwọn òǹbídìá kan tí ń gbé wọn lárugẹ àwọn tẹ̀bílíìgì tá à kékeré lèèyàn fẹ́ sọ láyé tó fi pé tẹ̀bílíìgì ń sunna lọ́nà o nàá sẹ́yìn mọ́ ẹ mú mẹ́ta wá nínú tẹ́ẹ̀fì pé tẹ̀bílíìgì sunna àwọn tó máa ní kẹ́ mẹ́gbẹ̀rún wa nu tí wọ́n fi jẹ́ bídíà ẹ̀ rí mú wa bẹ́ẹ̀ ni rí mú wa wọ́n á pé mo kàwé ọgọ́rùn-ún méjì nípa tẹ̀bílíìgì pé wọ́n yọ ìwé méjì gan tí ìbá sàwọn bídíà náà lọ́kọ̀ nítorí ẹ̀ ń táwọn ń pèpè lọ sídìí rẹ̀ ní kó di sunna mọ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára nípa pé ìgbéyàwó tí ọlọ́run adédàkára kó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn hmm. tí a sì rí ẹnìkan nínú yòókù náà tó láìpẹ́ yìí àwọn kẹ̀kẹ́ wá hàn tí ó sì tàbí ká pé ó fẹ́ líǹkì mọ́ ìjókòó yìí ẹni náà ni Dr. asọ́ tí wọ́n ní oníbíà ní ẹni náà ṣùgbọ́n ó ti rú ọ̀pọ̀lọpọ̀ lójú pápá jùlọ ohun tí àwọn ń sọ àti ohun tí wọ́n ń kọ lórí ẹ̀rọ ayélujára àdúrà ọ̀pọ̀ wọ́n fẹ́ béèrè pé àmọ́ bí ó ti ṣe jẹ́sà. alhamdulillah ntáwọn à ń pèpè lọ sídìí rẹ ní kóníkàlùkù kó di sunna nabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé súnà tẹ̀rí yẹn ó ju agbára gbogbo yẹn lọ yẹni ni ní sọ pé èmi ti ga kọjá súnà súnà ju ọ lọ torí rẹ gbogbo wa a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa tẹ̀lé súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa pé èèyàn sì lọ òdodo òun náà kéèyàn máa ṣe kéèyàn tún pé àwọn èèyàn míì sì di jẹ́ nǹkan tí ó tó sì bà wá lọ́kàn jẹ́ wípé ẹlòmíì tó ń fi pé òun wá síbi ìgbéyàwó yẹn fi empower ara rẹ̀ ìgbà tí ń gbé àwọn ombidia kan tí ń gbé wọn lárugẹ àwọn tẹbílíìgì táwọn kékeré yẹn fẹ́ sọ láyé tó fi pé tẹbílíìgì ń sunna lọ́nà o náà sẹ́yìn mọ̀ ẹ́ mú mẹ́ta wá nínú tẹ́ fi pé tẹbílíìgì ń sunna àwọn tó wá ní kẹ́ mẹ́gbẹ̀rún wa nu tí wọ́n fi jẹ́ bídíà ẹ̀ rí mú wa bẹ́ẹ̀ ni rí mú wa wọ́n á pé mo kàwé ọgọ́rùn-ún méjì nípa tẹ̀bílíìgì pé wọ́n ìwé méjì gan tí ì bá sàwọn bídíà náà lọ́kọ̀ọ́ tòtòrí ẹ̀ ń tá à ń pèpè lọ sídìí rẹ̀ ní kóńkálukó di súnà èsì kíkọ́ yá jẹ́ pé oyin ni ló gbé hàn wá tó sì jẹ́ pé kí ló hàn nù májèlé a'udhu billahi minash shaitani rajim so nítorí rẹ̀ kì í sàwọn èèyàn náà máa fi mọ òdodo wọ́n máa wọ́n máa taro òdodo mọ àwọn èèyàn ni yézeke torí pọ̀ ń jẹ́ lágbájá ọmọ lágbájá òdodo nu ṣé wọ́n lò ni kì í ṣe wọ́n lò torí di eléyìí kò sẹ́ni tí ò lè wá síbi nǹkan tí ẹnìkan bá ń ṣe ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ la fi máa dá lẹ́jọ́ mo rò pé yé wa iṣẹ́ rẹ̀ la fi máa dá lẹ́jọ́ torí ẹ ẹnìkan á lè máa gbé tẹ̀bílíìgì kan lárugẹ kó a máa fi pò ń wá bí ìgbéyàwó ọmọ wa kó máa fi ṣe ẹyìn pákéjì fẹlẹ́yìn irọ́ lásán ni o mo rò pé yé wa irọ́ lásán ni torí ẹ ẹni tó bá fẹ́ ṣe súnà kò ṣe súnà ẹni tó bá sì fẹ́ ṣe súnà ibi tí wàhálà wà náà ni pé ó ṣe súnà ó sì máa pálò súnà ni ọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́.